والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته لوني جرى علي للوري كما تسمى كني نترى زاد المعاد ìpín ìta wà lórí rẹ̀ náà ní í ṣe pẹ̀lú àwọn ọ̀nà sanabi sallallahu alayhi wa sallam tó kọ́ ọ̀ká máa fi ṣètọ́jú àwọn àárẹ̀ látara bẹ́ẹ̀ tata pínṣẹ́ lónìí lọ sí àrùn burúkú kan eléyìí tó ṣe pé ní ẹnu lọ́lọ́ ilé ìta wà nínú rẹ̀ yìí ilé ìta ń pè ní coronavirus ilé ìtí ọlọ́wọ́n bẹ lé da wa tọ́jú sílé ayé bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè China látàrí wípé bóyá wọn látara àdán àbí nǹkan míì lọ́jọ́ àbí tí wọ́n ti ń tẹran àgbẹ́ ibẹ̀ lára yìí àjàkáyé àrùn yìí wípé ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ a sì rí wípé ìwọ̀nba tá ń fẹ́ ká gbọ́ nínú bí àjàkáyé àrùn yìí ti ṣe ń sọsẹ́ kò wé rí gbọ́ báwo wá ní tó bá kọ́ abá mọ pàápàá ní ṣẹlẹ̀ gan ọba burú jáì láti gbọ́ tonti gbogbo bíbò tonti gbogbo gbígbé pamọ́ àríkí ọ̀run yìí ó ń tàn káàkiri ó dé Japan South Korea ó ṣe bẹ́ẹ̀ ó dé Italy láti Italy wọ́n pín fún gbogbo àwọn European countries ríẹríẹ ó dá Amẹ́ríkà West Africa ń Egypt Algeria Nigeria àtúgbọ́ ó dé àwọn ilẹ̀ lárúbáwá bíi Qatar Saudiya al-Bahrain ó jẹ́ àti di tọrọ fún kálítírà ni ìjà sí pé sàṣà níbi tí ó wọ̀ ó mú wọn títí lórílẹ̀‐èdè bomi ó mú gbákejì olórí orílẹ̀‐èdè ní Iran àwọn èèyàn jàǹkàjàǹkà ló kọ lókè ńbẹ yẹn ọ̀pọ̀lọpọ̀ alọ́ra mú ẹni tí máa mójútó àwọn àdàkáyé àrùn tọ́jú ọ̀gá àgbà lábala ìmọ́jútó àárẹ̀ àti àìsàn nínú àkóso ìjọba nàìjíríà tó náà lọ sí China wípé wọ́n ní kó wá wo báwọn ni wọ́n máa ń rí àmì pé coronavirus ń bẹ pẹ̀lú èèyàn àbí èèyàn mẹ́yọ̀ tí wọ́n fẹ́ tèk ọlọ́dẹ nàìjíríà láwọn fura sunna pé kí wọ́n lọ fọ náà síbi tí wọ́n ti isolate ẹ̀ fún fourteen days tó àrùn burúkú làrùn yìí báyìí kọ́nà ń dá kókó sànù wa lórí kí ọlọ́run ẹlẹ́dàá alágbára ni ní tó bá sì wù ló máa ń ṣe ó sì ròyìn ara rẹ̀ ó ní fa'alun lima yurid ní tó bá gbà lérò gbogbo ẹ̀ ló máa ń ṣe níjọ́sí tí Ebola virus tí ó yọjú ọlọ́ni Áfíríkà ni kò ti yọjú DR Congo ẹ̀rí pé ń bẹ yẹn ní nǹkan yẹn ti bẹ̀rẹ̀ sí sọ́sẹ́ ó dé Liberia Sierra Leone Guinea Conakry èwo nínú àwọn kọ́ńtì yẹn ìní ọ̀dà bí ìgbà tó ṣe párùn burúkú yẹn yóò tù kọfẹ́sì ibi tí ẹ̀rù ọlọ́mbà yẹn débi pé gbogbo àwọn olórí orílẹ̀-èdè pé tọ́ gbogbo àti sọ̀rẹ́ndà nítorí pé ń pa kúkúrú ń pa gíga ń pọkùnrin ń pọbìnrin kò fonílé lẹ̀ à ń bọ̀sibọ́sí àlejò ìyàlẹ́nu ńlá ló jẹ́ wípé àrùn yẹn tó gbéra ń gbà yẹn wọ́n gbé wọ nàìjíríà kọ́lọ́mọ bó tún sànú. ẹ̀rí kéńgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tí wọ́n ti lọ síwájú nílé ayé tí wọ́n bá ń sọ̀rọ̀ Ebola virus pẹ̀lú ibi tí ó ti yọjú tuntun àlọ́jọ́ Áfíríkà wọ́n máa ń sábà sọ̀rọ̀ yẹn wọ́n làwọn ń sanu wa lójú ọ̀nà ẹni tí wọ́n ti wá sí yẹ̀yẹ́ bí kò lè má rí bẹ́ẹ̀ wọ́n wà backward technologically scientifically so unlike the developed countries ẹ̀rí pé kò lè yọ lọ́dọ̀ tí àwọn torí pé àwọn Áfíríkà hygienically gan-an I fail so bẹ́ẹ̀ làwọn tọ́lọ̀ ò pé kí nǹkan yẹn kọ́ dọ́dọ̀ tiwọn ni wọ́n wí ń gbà wọn. wípé àti tó rọ àwọn ẹ̀bólà yẹn gan ara àwọn áfíríkà ló lè wà ara wọn ló lè wọ̀ nǹkan yẹn lọ bẹ́ẹ̀ àwọn náà ti gbà fi sọ́sùn á fi para bẹ́ẹ̀ náà ni lassa fever tán ló ní í ṣe pẹ̀lú èkúté tá à ń bá yí báyìí tá à ti mọ̀ ti tá a gbà bọ̀ àmọ́ lọ́wọ́ ẹlẹ́dàá wa covid nineteen nígbà tí ó jáde ọlọ́run ní the developed nations ìgbà ní kò tí wàá wá báyìí torí pé ọlọ́run fa ààrùn lè máa yọrí gbogbo tó bá wù gbogbo tó bá gbà lérò ló máa ń ṣe kẹfì lè bá àmọ́ pé gbogbo yín pátá níwájú ọlọ́run ọ̀lẹ́ni àti àyìnlá ò kéré náà tomato China tó kù náà nínú third world kò túmọ̀ sí pé developing country ni developed country ni China na. wọ́n yìnbó múnáfìkì ni wọn ó láwọn kankan kan tí wọ́n máa parọ́ tẹ́lẹ̀ wọn jẹ́ pé ló fà á làwọn òfin lè ti sínú country tó ti develop àwọn náà jẹ́ àti wọ́n ti third world tí èsì àbòsí wọ́n mọ̀ ti wà ìwé China. mo pa ara dára ilé ìsìn wọn ni wọn ṣẹ̀ múnádé nù báyà látàrọ. pẹ̀lú ẹ̀ àtúráàbù lọ́dún kan àwọn adé half country kan on transit àwọn ń bọ̀ láti Saudi ya bàtà adé Arab country yẹn on transit airport náà lásán láwà fún bíi two three hours ọ̀kan náà àwọn ẹlẹgbẹ́ wa wọ́n á jọ mọ Ghana bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà láti tàtàkùn sẹ́ẹ̀ àwọn wọ bàálù tí ń bọ̀ wá nàìjà wọ́n máa wọ ti Ghana wọn lọ. ló wá ní mala ah, báwọn òyìnbó ìṣe categorize ilẹ̀ àyàbò sí ń bẹ̀ mo ní kí lẹ́yìn rí ó ní irú kọ́ńtì pé àtàwa àti irú wa ní third world kan wa so inú Áfíríkà yìí náà ni o so mo ní bẹ́ẹ̀ náà ní sẹ́yìn gbogbo àwọn ní developing country ni wa wọ́n ní káì zalimchi wọ́n bọ́ọ̀lù àbòsí bẹ́ẹ̀ náà ni àbòsí ni torí láfíríkà yìí gan ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùwà yìí kò lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtì ẹ̀sìn ká mọ̀rọ̀ àbúrò aláṣìírí bíi ta wọ̀. àkàràmọ̀kọ́mọ̀ wa tẹ apẹ̀rù China àtàwà tàwa ò ní wa ẹ mọ̀ pé igi mú jìnnà sí ìpapọ̀. ẹnì pé China ìgbà tó náà tún fẹ́ fi agbára hàn wípé coronavirus àbí kí lè pè é ọmọ bíi tó ń wá ni ìjọ mélòó wọn fi kọ́ hospital ìjọ mẹ́wàá gbàgbà jínrín hospital ó lójú kọ́ńtì tó lè dán wò láyé well equipped hospital tó sì gba ìtọ́fẹ̀ tó odidi ìlú mélòó so arọ hospital àrò oògùn coronavirus abẹ́rẹ́ rí nǹkan mọ́ ṣé Japan náà ṣe fojú di ah. Japan wọ́n síwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn countries tá à ń gbó kọ́ wọn lónìí nínú technology ọ̀pọ̀lọpọ̀ European country America nkankan yẹn Japan síwájú rẹ̀ nínú development technology ok ẹ bá wá àǹtí coronavirus ọkọ̀ kánbẹ̀ ni tí wọ́n rí nǹkan kan sí South Korea kì í mọ̀ sí North Korea wọ́n develop kọjá àbíkí àfọ̀ sọ́yà lẹ́sẹ̀ rí pé àwọn àti Japan nínú lọ́lọ́ yìí wọ́n fagagbága wọ́n fẹ́ ti àgbà hàn ara wọn kálí ti ta ni lọ. torí Japan wò yí pé wọn mọ àwọn ara wọn South Korea náà sọ pé ojú àná lẹ ti wò kù. sọ́kè gbogbo wọn ti wọn ti advance. coronavirus ọ̀fọ̀n kan gbogbo bẹ́ẹ̀. Italy Europe tẹ̀ máa fẹ́ sálọ abẹ́rẹ́ nǹkan náà àwọn ìtaálí nǹkan ṣẹlẹ̀ ńbẹ ọ̀pọ̀ ká ni ṣé ẹ mọ òfin kan gbé jáde lẹ́nu àná ní Italy all university closed all public school closed until further notice because níyẹn ti fọ́n ká kọjá bá a ṣe lérò tá a bá ti fojú di kò ní kẹsàn-án tí ò ní gbé ń kọ́ńtì ẹ̀rọ káwọn ẹ̀ ti lè ka bọ́ọ̀lù kún wọ́n kà kún kọjá sísọ wọ́n á fẹ́ bá máàtì kan Inter Milan àti kẹ́ni Juventus ẹ̀yin kúkú gbọ́ ní ìsìnkú so wọ́n ní wọ́n gbá bọ́ọ̀lù yẹn without spectators àwọn bọ́ọ̀lù ní ká lọ́ba kú ẹkú ẹnìkan ni wọ́n á wòrán. subhanallah Ronaldo wa sọ pé láti dẹ́kun ti ń gbá bọ́ọ̀lù <laughs> àrùbọ eléyìí yóò wá sọ pé àrùbọ eléyìí ń kọ́ àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ẹ ti rí ta lákọ̀ọ́kọ́ báyìí kí ló dé coronavirus ẹ ti ẹ̀dí pé pa alẹ́ gbà torí gbogbo yín a ti ti fún yín a pé akramakumullah láti Italy wọ́n tà fún gbogbo Europe kọ́dà póòpù póòpù kí wọ́n pọ̀ eléyìí báyìí Francis àbí kí wọ́n pè ònga pàṣẹ test abẹ́ ìgbọ́ àrùn ìjẹta tí wọ́n lò náà ó dàbí ìgbà tó ti colonize orí ara rẹ̀ so wọ́n ní láti test ẹ̀ wọ́n á ní negative ní but wọ́n sì tún fojú sí la ẹ̀rí kékeré ó lágbára kọjá àbíkẹ́ àpò. Germany two hundred and seventy something people not were affected Germany wọn sọ pé àwọn nǹkan tá a ní fún protection ẹni gbòdì sọ̀rọ̀ tó jáde máa ń Germany kí ni tẹ́ ẹ ní fún protection kò rí tó gùn fa ọ̀rọ̀ kìíní tí wọ́n máa fi bomú àti kìíní tí wọ́n máa fi fọwọ́ fáwọn ti ṣe special soap tó lẹ́yìn sẹ́sẹ́ àsọ̀kù tí ò pé kí coronavirus ọmọ sí wọn tún wọlọ kó jáde mọ ní Germany torí pé ní àwọn fojú di kínní yìí ó ti fẹ́ di wípé gbogbo ọmọ Germany lọ fún mu táwọn bá ti wá ta gbogbo kínní yìí ta tí ará oko fi máa rọra ó ti ṣe kó mú gbogbo kálukú France náà ni àwọn èèyàn ti fẹ́ máa fowó lé kínní ìbomú àtọ́tọ́ ẹ̀fọ́wọ́ òun ò sì ní gbà torí kínní ń tàkà amẹ́ríkà ńkọ́ ẹ̀kọ́ àwọn náà ń bá àwọn mẹ́díkù wọ́n bá ní discussion nítorí pé àwọn náà ti ó ti kọ́kọ́ wà ń bẹ̀ ńlá tẹ́lẹ̀ àwọn míì tí wọ́n ń bọ̀ wọ́n á fura pé àgbọn mẹ́díkù wọn kò bọ̀ àwọn ènìyàn ti mọ ògiri tó jẹ́ wípé wọ́n concrete ẹ̀ so that no foreigner can enter into America coronavirus ò ní di border tó atẹ́gùn ni akramakumullah ó ṣe bẹ́ẹ̀ ó dé áfíríkà wa ó dé áfíríkà arúgbáwá ó tún wá dé áfíríkà àwọn èèyàn dúdú báyìí tọ́nà àbáyọ wa ń kọ́ ọ. akọ́ni kí àwọn olùmọ̀ sọ pé tírú aburú báyìí bá ń ṣẹlẹ̀ bákan méjì ojú táwọn ẹni tó bá lẹ́sìn tẹ́ fi máa wò. ojú alákọ̀ọ́kọ́ ó ní kí ọlọ́run ọba gbé fìtínà dé ni ó gbé àdánwò dé láti dán wa wò àwọn kan bà lọ àwọn kan ṣẹ́kù ṣé ẹ pàdánù ìmánì yín àbẹ́sì lè sọ ìmánì tó ń tàdánwò yìí nǹkan alákọ̀ọ́kọ́ nù nítorí pé tí fìtínà bá dé ọlọ́run ọba máa fi mi àwọn èèyàn wò láti mọ abẹ́ gbọ́lọ́ǹgbọ́ bẹ́ẹ̀ gbọ́lọ́ǹgbọ́ sòsáwà sàṣeyege àbá ní sàṣeyege alákọ̀ọ́kọ́ ni. ẹ rí i pé ọlọ́mọdé àárí tí wọ́n bá dín tí èsì ẹranko ọwọ́ pẹ́ gbọ́ pé àjàkálẹ̀ àrùn kan àjàkálẹ̀ àrùn kan ti tàn ká ó sì ń pa àwọn èèyàn tí wọn náà sì jẹ́ èèyàn ẹ̀rọ ọmọ bọ́ńbí kíbi tó bá wà kódà kó ti pé àwọn kèfèrí ní pa. èrò ọmọ àbá wọn náà pé ọlọ́run má màjẹ ó débì àwọn ẹni tí bá wọn kákó ọlọ́run dákun mẹ́jẹ á ẹlẹ́ẹ̀kejì ó ṣeé ṣe kó jẹ́ pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fi ìjàmbá ránṣẹ́ láti kínkínní gbogbo nǹkan tó lọ́wọ́ bá ń ṣe ní àwọn nǹkan táwọn ọ̀fẹ́ tí ọ̀gbá wa láàmú tí ó dùn má wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń ṣẹlẹ̀ ní látàrí àìdá ọwọ́ tiwa náà. ọlọ́run fẹ́ fi pẹ̀tẹ́ wa rẹ́ tó bá jẹ́ mùsùlùmí. ọlọ́run fẹ́ fi hàn yín pé ọmọ lélẹ́yìí o èyí tẹ́ padà bá pàdé ìyá àti bàbá tó bá jẹ́ káfíìn tó bá kàn méjì yìí èwo ló wá ṣe fìyàn ṣe yẹ̀yẹ́ lórí ẹ̀ èwo ló ṣe tẹni tí irú ẹ̀ bá ti dé bá ṣe yẹ̀yẹ́ lórí rẹ̀ kò sí lórí rẹ̀ ẹni pé torí pé àwọn China àwọn Yúróòpù ni àwọn Japan ni àwọn Korea ni eh, Egypt ni Algeria ni Nigeria ni àti òsì àti délé ti yín ẹni ọkọ̀ lọ́mọ àwọn ọmọdé ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má kàn ṣe yẹ̀yẹ́ o torí pé tani tó dé la rí sẹ́ni tí ọmọ tẹni tí ó tún á kàn torí ẹ̀ máa bẹ́ lọ tí kọ́lọ̀ ń dakùn kọ́ ká nǹkan yìí kò ń lẹ̀ kọ́ dá ọwọ́ ọ̀gbìn rẹ̀ dúró kó sànù wá. bákan náà gbogbo nǹkan tó máa ń pè ní àwọn ìgbésẹ̀ tí èèyàn lè ti sọ́ra. So tí ó sì takò òfin ọlọ́run ọba wa ẹ kí mùsùlùmí ó mójútó nítorí pé àwọn òfin ṣẹ̀ríà púpọ̀ ló fi hàn wáyé pé ká ṣọ́ra ó dáa ju ká máa wá ìwòsàn lọ tí wọ́n lè fi sallallahu alaihi wa sallam sọ fún wa pé fir min al-majdhumi firaraka min al máa sá fún aká ẹ bó ti ṣe ń sá fún kìnìún ó gbé abẹ́ pé ìṣọ́ra ó sàn ju àmọ́ awóògùn lọ. lẹ́yìn náà ni wàdánù bí sọ̀rọ̀ àríwá àríwá sọ́lẹ̀ lẹ́nìkan bí pé ṣé kí n sọ̀rọ̀ àkúnmí kí n bọ́lọ̀ ń dúró ni àbí kí n bá dúró kí n fílẹ̀ kí n bá dúró. alábìíní sọ ni o kọ̀ wá bọ́lọ̀ ń dúró. àkìlẹ̀ ha wọ́n tẹ́wọ́ kẹ̀. gbogbo eléyìí fi hàn wá pé Islam ó kọ́ wa pé prevention is better than cure tó máa ń sọ fún ẹ pé ìgbésẹ̀ báyìí ìgbésẹ̀ báyìí nínú nǹkan tá a rò wípé èèyàn lè gbé láti fi sọ́ra fún kárùn yìí ó mu wọ́n fi tíkà làbá rẹ̀ wọ́n fojú kéré rẹ̀ ìwọ náà gbìyànjú rẹ̀ bẹ́ẹ̀. sóbì bí wọ́n ṣe sọ wípé tí irú àrùn báyìí bí èbólà náà ni tó bá ń bẹ ká máa sọ́ra fáǹbara wa lọ́wọ́ nítorí pé ó máa ń sàgbára itọ́ ikun kẹlẹbẹ tó nítorí pé ó ní í ṣe pẹ̀lú bí ọ̀sìn kìíní tó tó bá jẹ́ pé kun lọ́jà bọ́gbà itọ́ lọ́ba dé kẹlẹbẹ lọ́ba wá ẹnu kí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà béèyàn bá sí ikun lè fọ́n ká mú yàn kéèyàn máa wá nùnù torí pé ikun, oníkun kìí rí kìí rí alára lára débi pé mọ́tò ọkàn rẹ̀ mọ́tò ọkàn rẹ̀ bá torí pé fi ẹni. ibi tó ń ti fi hankachifu nukun ó yí wọn náà lọ́wọ́ tí wọ́n dàbí oníkun ni. kọ́dà lómi lè máa wọ́pọ̀ wọ́n fọ̀ lọ́tọ̀ tó fi nu aṣọ ni ẹ bá sọ ni. so ọwọ́ ètò tí wàá yí ọ lọ́wọ́ tíyẹn bá ti jẹ́ ni tí irú kòkòrò kòrónà yìí bá ti wà lára rẹ̀ tó bá ti wà lọ́wọ́ wọn ní kì í tètè fẹ́ kúrò lọ́wọ́ àmọ́ àti kúrò lọ́wọ́ rẹ̀ tún yá yàtọ̀ sí kéèyàn fi bọ́jú tí ẹ̀ bá tún ti fọwọ́ kanjú ìyá mọ́nà sàárè nù nítorí tó bá wà lọ́wọ́ tó bá pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò rí bi dé ojú ó máa ń kú àmọ́ tẹ́ bá ti mú lọ sójú bí ìgbà tí èèyàn da omi ìyè sí lórí nù sòrí ọmọ wa ṣe iṣẹ́ burúkú láàrin yẹn tò ní ìfẹ́ ń bẹ lọ́wọ́ ẹnìkan ọ̀rọ̀ àjọba wọn fáwọn kó ti gbé fún wọn náà nù tòtí bàbá wa mọ́ ọ lójú ọ̀nà àti wọ gàù nìyẹn ti mú wọ. àkàrà òkú mu lọ ẹ rí i pé wọ́n ní ká sọ́ra fáwọn bá ara lọ àrùn bẹ́ẹ̀ bá ń bẹ torí ká má bàa tà á fún un ara wa ẹ̀rí pé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ oríṣi ìbáwọ́lọ́wà àwọn tí wọ́n bá bára wọn lọ kálukó ti wọ́pọ̀tẹ́ dáadáa náà o so ìbọ̀sẹ̀ wọn àfi gbára wọn pé salamu alaykum alaykum salam so ẹ̀rí pé wọ́n ti dírámà tó kálukó gbára wọn lẹ́sẹ̀ báyọ̀ tó gbára rẹ̀ lẹ́sẹ̀ kejì nítorí ìbẹ̀rù pé tọwọ́ bá kan ọwọ́ ó léwu bákan náà nínú àwọn nǹkan náà ni kí wọn máa jẹun tí ó jẹ kí vitamin C kó lágbára lára yẹn torí ìtọ́lọ̀ ń dá sí wa lára láti máa ta gbogbo ń tó bá ṣàjòjì sára láyà kó bá aráyè wọlé sí wa lára sẹ́ńtẹ̀ ni immune tòtí immune rẹ bá ní agbára torí wọn sọ pé ẹni tí ó bá ti dàgbà púpọ̀ so immune ara tiwọn yóò lé nǹkan dànù tẹ́lẹ̀ náà wọ́n tẹ́ ti ń kọjá fọ́tí ṣáàkì èèyàn ti ń di bàbá arúgbó èèyàn ti ń di ìyá arúgbó sọ àwọn eléyàn nídìí gbogbo nǹkan tí ó bàjẹ́ kí ìmúnà ara wọn kó tún jí pépé sí. likewise vitamin D gbogbo tó bá ní ṣe pẹ̀lú zinc kí èèyàn máa jẹ yóò jẹ́ kí ara èèyàn ó lè ta dànù. bákan náà gbogbo bí bá ti ń péjọ tó máa ti ń pọ̀ jù tó rú mú ń tí ò sátẹ́gùn tó dá ń bẹ̀ kí wọ́n máa jìnnà sí i nítorí pé ń bẹ̀ tẹ́nìkan bá sín tó sì ní lára ẹ̀wọ́ èèyàn tí ó tà fún ẹ̀wọ́ èèyàn tí ó tà fún torí ẹnìkan ó ń gbìyànjú àti sí wọ́n wá ń wo mú rẹ̀ pé bóòlù wọn máa ń sín náà pé bígbà tí èèyàn fẹ́ gbàgbà kú gbanu ọ̀rọ̀ àríváàt. tó bákan náà ó jẹ́ pé láti gbàdégbà à ń fọṣẹ́ fọwọ́ wa àǹfọ̀sẹ̀ torí pé ikùn itọ́ tẹlẹbẹtẹ fi yí ọ lọ́wọ́ ọmọ bàjẹ́ pé wọn náà fi para rẹ àbó ọ̀tá fẹ́ lòmù. sọ pé à ń fọwọ́ wa ní gbogbo gbà. ẹnìkan ó ń sàlàyé fáwọn èèyàn ó ń jẹ́ ẹni tó mọ̀ nípa ìtọ́jú àárẹ̀ ó náà ló ń sọ̀rọ̀ láti kọ́ àwọn èèyàn báwo lẹ́sìn máa ṣọ́ra wọ́n wá sọ̀rọ̀ lórí pé tó bá ti wà lọ́wọ́ ọwọ́ yẹn bá lọ kanjú èèyàn gbé débẹ̀ nù. tó wọ́n afura tó fi ṣe ń sọ̀rọ̀ ẹ̀mí wọn lọ náà máa ṣe báyìí ẹ̀mí wọn náà máa ṣe báyìí tó bá wà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú bí wọn náà ṣe ṣe báyìí tó ṣe tó ò ti kú tó náà bá ní ọlọ́run gbà wá. <laughs> torí pé ọwọ́ àtọ́jú connection for for one reason or the other wọ́n ta rí i pé bọ́yá ẹ́ ojú wọn kìnìún kan ọba tó wà lọ gbólógbó wúwo ẹ̀mí àwọn náà ń sọ náà ti rà náà tó ọba pé ó ń sera rẹ̀ ni ẹ́. bákan náà islamically kápọ̀ làdùà. anabi muhammed sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó kọ́ wa nínú àwọn àdúrà tó لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ونكاوي لمتى نيجا في إلى ذات ما káwé lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà tí ilẹ̀ bá ti ṣú a sì dúpẹ́ fọlọ́n pé kálukú wa ti wé rọ̀lẹ́ nígbà tí ilẹ̀ ṣú ẹ̀ bá wí ọjọ́ tètè wí má ṣe rẹ̀ so lẹ́yìn ìjẹba so bisimilahi lẹ́rìí. لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم أتوكم الله أنت كما موية ولا نتي يباتوا affected الله يقوم الدمام nítorí pé tó ń bá sín kò sí ní jáde lọ gbọ́ ni tí ẹ̀ wà affected tí èèyàn bá ń fi ẹ̀sìn ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ ọlọ́run bá máa fi títí yọ sí gbogbo èèyàn. ẹ rí i pé ó máa ń fi nìkan ààbò táwọn obìnrin mùsùlùmí máa ń lò ṣe yẹ̀yẹ́ wọ́n máa ń fi wá gbẹ́sẹ̀ wọ́n máa ń fi wá sáradà wípé sójújú káyé ní báyìí kàṣeyàn ni ọmọ ló ní kọ́ọ̀ láwọn affected country yẹn ní odidi ìlú ó tó ti da ooru téèyàn rí ń bẹ̀ mọ́ the only people tẹ́rì tí ń lọ tí ń bọ̀ ń bẹ̀ gbogbo wọn múna kọ́bó òní bẹ́ẹ̀ múna kọ́bá àti lọ́wọ́ àlejò lárúbáwá so gbogbo wọn di múna kọ́bó òní wọn di àwọn ọkùnrin oníkọ́ ah Allahu Akbar tọ́lọ̀ máa fẹ́ bí àjẹ àwọn èèyàn àbẹ́rẹ́ rí nǹkan mọ́ kọ́dọ̀ ó tún máa wọ̀ tó máa dunnú ni ìpín àbá àti gbogbo nìkọ́ọ̀bù tí mo wọ̀ yìí olóyè ti kú dànù ṣe nà à ń fi islam ṣe yẹ̀yẹ́ yọ wà sópin lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nìkọ́ọ̀bù tó tún wá burú jáì ẹni tiwọn nítorí pé nìkọ́ọ̀bù láìlọ́n tí orú mú wọn burúkú àbẹ́ ẹni nǹkan mẹ́ọ̀ tó tó kọ sọ́ọ̀dì ta sọ. eléyìí túmọ̀ sí pé oníkálukú wa bẹ̀ níṣẹ́ tí àdánwò burúkú yìí wá dé ẹ̀sùn kò bùkátà wá àti pé ẹ fìdí má lé ẹ fìdí má nàìjíríà ẹ lọ sọ́ọ̀bù fún físà náà ẹ lọ sọ́ọ̀bù rẹ̀ nàìjíríà gbóná ta ẹ lọ fi tó tuma àti tuma yín ẹ rí i pé kálukú fìdí má lé ní báyìí òkú ọgbà wọn bá lù àwọn fẹ́ kéèta àtàfẹ́ kú sẹ́ńtọ́ fẹ́ kú torí tíráàbù ní ìṣètúmọ̀ lẹ́nu pé sáńfẹ́ kú. kò sẹ́ni tó kú kí ọlọ́run á pé ẹni tó ti wà ń bi tó ti mú jáde o ẹni tí ò tí ì ti mẹ̀ mọ́ ọ̀dọ́ ẹ wallahi máa wọ́n á pé àrùn yẹn burú gaa. an ẹ ní ìsìn á ń tó bá tó tó yẹ pé máa para dé tábà tún jáde àtúnfọ́ sáńdù yẹn wọ́n ní tẹ́nìkan bá wà affected tó bá ti lè fọwọ́ sí àǹdù yẹn automatic result gbogbo àwọn tá a bá tún fọwọ́ kàn ní pé àwa náà ti gbé tiwa kẹ́ ẹ̀ wo fi tó le dé kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa torí ẹ̀ ló ti jẹ́ pé a sọra a sì máa ṣàdúà àní sọ pé nípa ìwádìí pé kòrónà kan ò sí pé ọ́ pàwọ́ oògùn torí o ti rí nkí ló rí pẹ́ tó wọ́n máa ó sì máa sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa ó sì máa sọ̀rọ̀ rẹ̀ káṣí jẹ́ ká ìka wa kọ́ mọ́ gbogbo ọ̀gùn gbogbo ìdọ̀tí kó jìnnà sí wa tó káṣí máa bẹ lọ́pọ̀lọpọ̀ <clears throat> ọlọ́run ẹlẹ́dàá kọ́ mọ́ fàbùrù sí wa ọlọ́run ẹlẹ́dàá wa kọ́ bá wa lé aburú náà jìnnà jìnnà jìnnà <clears throat> àwọn ìlú tó ti ṣẹlẹ̀ ọlọ́run bá wa kápó ńlẹ̀ àwọn agbègbè ibi tí wọ́n ti ń gbúrò rẹ̀ ọlọ́run dákun mọ́jì orí ìdíjókòó ńbẹ ọlọ́run àwọn tó ti bá bẹ̀ kú tó jẹ́ mùsùlùmí tó ń bá a ṣe eléyìí ní kàfàrà fún wọn ọlọ́run bá a pèsè wọn rẹ fún wọn ọlọ́run ẹlẹ́dàá wa ṣé ń sábàbí tọ́pọ̀lọpọ̀ káfíìrì tí ó fi gba ìsìlámù ọlọ́run ṣe ń sábàbí tọ́pọ̀lọpọ̀ káfíìrì tí ó fi gba ìsìlámù ọlọ́run ọba kó ṣàánú wa ẹni tó bá níbi èrè kò sí aleykum salaam. no yóò ti ṣe ayédè ṣùgbọ́n à ń bẹ lọ́n kọ́ jẹ́ pé àdánwò tó bá kù nǹkan lọ́n fi pẹ̀tẹ́ rẹ̀ rẹ̀ fún torí pàṣẹ sallallahu alaihi wasallam sọ pé kò sí nǹkan kan tí ó ṣe mùsùlùmí tó fi dórí ẹ̀gún tó bá gun àfikọ́jẹ́ pọ́ lọ́n fẹ́ fi pẹ̀tẹ́ rẹ̀ rẹ̀ torí ẹ̀ mùsùlùmí tó bá bá bẹ́ẹ̀ lọ à ń ran kan dáadáa fún fọlọ́n fẹ́ fi pa àwọn sẹ̀rẹ̀ rẹ fún un. aleykum salaam. kí ló lè ṣẹlẹ̀ pẹ̀lú àrùn tí ń ṣe yẹn táwa bá dúró kí ló lè ṣẹlẹ̀ fẹ́ni tí nǹkan ṣe. t'ole lè kó ra à ń pé kan kìí ti ka ràn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ fún aka gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ẹ ń fún kìnìún so àní sọ pé nítorí pé àrùn ka ràn káwọn adẹ́tẹ̀ àwọn rárá o rárá so àwọn wọn náà mi tí ò sí èèyàn kan tó gbádùn bẹ́ẹ̀ mo wa so àwa náà sì dúró níbi tí gbogbo ẹni tó gbádùn wà so eléyìí jẹ́ bó ti ṣe jẹ tó bá pé irú nǹkan ní èèyàn náà dangerous tó yẹ pé ó súnmọ́ yẹ pé irú rẹ̀ náà mẹ́lòmíì ó yẹ ká sọ ká má sọ di ilé àwọn àǹtọ̀rọ̀ fi sabilillah kò dá wọ́n ké anybody tó bá kàn ti fẹ́ wọ́wọ́ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí lá mọ́ṣáláṣí sẹ́kẹ̀ ẹ bá wa dá sí ni kì í ṣe pé kẹ́ ẹ máa gbowó jáde mọ́ṣáláṣí àbẹ̀rẹ̀ là ń pa mọ́ṣáláṣí náà rí ẹ sọ̀rọ̀ èló là ń gbẹ́ fi ń dá sí mọ́ṣáláṣí ẹ mọ̀ pé ẹ sẹ́ni kí n máa ti wá bùkátà lọ bá ìmáàmù ìmáàmù ọmọ sọ pé wọ́n ètò ọ̀rọ̀ fífẹ̀bí lè làǹbì níta máa sọ ní. ìmáàmù yóò sọ pé àìtọrọ fífẹ̀bílì láàbì tí wọn náà bá fẹ́ dá sí fífẹ̀bílì láàbì dá sí ọjọ́ ló ti sọ. ẹ ní kọ̀ fún yàn méjì mẹ́ta mẹ́rin ẹ rí i pé gbogbo èèyàn ti mà pé kò sáàyè rẹ̀ ń bẹ̀rù ọjọ́ ló ti jẹ́. ọwọ́ ebi ní ìsìn gbogbo ajọ ń gbọ́. <laughs> ó ti wọ ọlọ́mọdé àárí Italy kan olóko wa Nàìjíríà ó sì bá Ethiopia airline ọba wa ti Nàìjíríà kété náà wá sí kà fún wa o torí tí nǹkan bá mú yẹn ó lè má tètè mà ó sì bùkátà láti wá sí Nàìjíríà so ọlọ́run ní kí wọ́n tètè fura sí na tí fi mú un lọ síbi tí tó fi wá hàn pé nǹkan yẹn ṣe but ìjọba yẹn lọ́kàn jẹ́ ni pé sẹ́nìkan tí wọ́n ní bó ti ṣẹlẹ̀ ní tìrìnàmù ẹnìkan àti àwọn èèyàn rẹ̀ kan ni wọ́n fura rẹ̀ sí lára àwọn àwọn pé à ah, náà kíní ò lọ sí kò lọ títí láti tí ó fi tójọ́ mélòó wọ́n rí kó ti kárí èèyàn five hundred and something torí ẹni tí eléyìí bá ṣe ẹni tó náà bá sọ̀rọ̀ ẹni tó náà dúró tì ẹni tó jọba wọn sẹ́wọ̀n ẹ̀rọ adúró yẹn tó ti gbé wọ́n á ní ẹni tó wọ nàìjíríà yẹn àwọn ẹni tó bá wọ bàálù wọn pọ̀ ọlọ́dà ẹni tí kó tí ó kó yọ̀bọ̀yọ̀bọ̀ bọ̀ wá lọ ọlọ́mọdé á bá wọkọ̀ so wọ́n á ní gbogbo ẹni tó bá wọ bàálù bíi one hundred and thirty something people so gbogbo wọn under query ó yẹ kí wọ́n kó wọn lọ sí isolation center kálukú sí fourteen fourteen days táàfin màgbé bí nǹkan bẹ lára wọn bí òsì wọn á rí pé àwọn èèyàn twenty something abẹ́kúta wọn wà àwọn kan wà gbogbo wọn sá ti lọ sájọ́ so àmọ́ pé ọmọ nàìjíríà kan ó ti àfẹ ó ti wà affected àbí ọ̀nà ìdàká àbí ìlú kan àbí kò tí ì dájú àmọ́ àwọn èèyàn yẹn ní tí wọ́n kó wọn sábẹ́ pé ìjọ́ mẹ́rin láàwọ̀ ní ọ̀sẹ̀ lẹ̀ torí bẹ́ẹ̀ làwọn àmọ́ ọmọ italy yẹn ọ̀dà jù sòwòrán ta òun náà mọ̀ pé ń bẹ láàrú tó àwọn tí ń kó tí wọ́n wà ní gbogbo olú gbogbo láyé wàhálà lọ bá wọn báyìí o wàláhì ńgbà tádàáwò yìí ti dé ọmọ China ò lè rìn mọ́ o gbogbo European countries restaurant ni business center ni tí China dálẹ̀ gbogbo èèyàn sá fún wa. àwọn ní tantawi ní kánò kánò fẹẹ dàrú ní òní tí gbogbo ọmọ dáná méjì táwọn èèyàn rí wọn tí wọn tú lọtún dáàtú lọtún àwọn ẹnu àwọn ẹnu pé àwọn ẹnu ṣẹlẹ̀ ìjọba ẹgbẹ́ tètè wọ bẹ wọn bá ara wọn mú ẹjọ́ lọ wo wọn kẹkẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí wádìí wádìí ní nǹkan kò fẹ́ wà àwọn ṣe ń kó ìdá ń bà ọ ẹ mọ̀ pé wọ́n bá yá. tí ìjọba ọba tètè máa dá sí wọ́n gbẹ lómi pa o ẹ̀yin lẹ́ ń tẹ́kí ní ìka eléyìí ò bó ti ṣe jẹ́ kọ́lọ̀ ń dákun sànù wa máa wọn méjì kan náà ń láwọn ń kó táwọn wọ́n mú wọn lọ wò rí kí ni ọlọ́wọ́ lè so àwa ha kẹ́ra aleykum salaam kò ní òtún bá wò abẹ́ ti ẹ̀ gbọ́ kò ní òtún fẹ́ẹ́ máa ṣe láti wí o kìí ṣe kò ní òtún ti sọ láti nà. aleykum salaam. ọ̀tọ̀ dáadáa tí bá ra ń tà ń sọ náà nù lórí tìrì tó o bá wo ànábì sallallahu alaihi wasallam wọn ní ṣé kí n so ràkúnmí lókùn kí n bọ́lọ̀ ń dúró àbí kí n fílẹ̀ kí n bọ́lọ̀ ń dúró wọn ní ẹsọ lókùn kẹ bọ́lọ̀ ń dúró wọn náà lọ wo genotype ẹ obìnrin tó fẹ́fẹ́ yọ lọ wo tiẹ̀ níbi tí wọ́n ti ní parọ́ fún yín because eh, ọ̀rùkọ́ yìí náà mọ country tàwa so nísìnyí wọ́n lè máa bí ọ pé what result do you want us to write láti sanwó wọ́n kàn kọ́ yéye fún ọ ni ẹ máa pé instant ẹ padà wá ṣẹlẹ̀ nísìnyí ẹnìkan béèrè obìnrin ni ó ní ìgbà tí òun fẹ́ fọkọ òun ọkọ lọ wọ ẹ̀jẹ̀ tẹ as lórí òun á rántí pé ńgbà tó ń kọ́kọ́ wọ sùkùn wọ́n ní kí òun ṣe genotype bí àti aa ní rìsọ́ọ̀tì yẹn olóyún mo rò pé tó náà fi tan ọkùnrin nù as pàdé aa ọba lóyún ọba bímọ ọmọ bá di ẹsẹ outcomes onígbà náà ló tún wá ṣẹ̀ṣẹ̀ lọ wú genotype ó dàbí lọ́ba délé ọkọ wọ́n fẹ́ wá mọ̀ dájú báyìí wọ́n bá ní as ọkọ rẹ padà lé ni ṣé ìtọ́ ẹ̀ka máa dúró dé ni wọn náà lára tó ń sọ pé síta lọ wo genotype wọ́n jẹ́ as obìnrin tó sì fẹ́ náà jẹ́ as ọlọ́mọba kádàrá kẹ́ bss gbogbo wa àti òsítà ti fún ọjọ́ náà ẹ dákun má bà tèmi jẹ́ ni àyẹ̀wò ẹ̀kọ́ yìí pé àwọn baba ńlá wo wo genotype sá pé ọ̀rọ̀ ńlá wọn ọ̀gbọ́n ni. àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ẹ́dẹ́ ìṣẹ́ ó ń béèrè pé kí ni Islam lọ lọ nítorí pé ká tètè sọ̀rọ̀ apá burúkú tó ṣẹlẹ̀ ọ̀sán àdìpọ̀ ṣẹlẹ̀ ká máa wá oògùn lọ. tí wọ́n bá fẹ́ eléyìí yóò rẹ ẹni tí ó fẹ́ tí wọ́n jọ ra ẹ̀. ìwọ náà padà rẹ ẹni tó tó fẹ́ tẹ́ jọ ra as àbí cs ee tontori ẹ tóbìnrin bá ti ń bí ọ léèrè pé ẹ jọ kí ni jẹnútàpù yín kọfẹ gẹẹsì ee ni ṣe ìwọ náà ìwọ náà lọ́rọ̀ òdodo tó bá jẹ ee náà mọ aka táàbà dáhùn abala àánú ni ọ <laughs> eléyìí jẹ bó ṣe jẹ náà. Aleykum salaam. ó ti parí nù ó ti parí nǹkan ẹyọ nínú òfin ẹ̀sìn Islam sọ́kí téèyàn bá ṣe é lọ tí èsì sọ̀ràn ẹ̀ téèyàn ò tí ì parí tó fi bàjẹ́ àbí tí ò tí ì parí téèyàn fi já tó tún á jọ́ràn yẹn pé kéèyàn san padà òun náà ní hajj umrah náà ń tẹ̀lé. ìdájọ́ hajj náà ni umra gbà tó o lè o lè bá hajj rẹ débi kan kọ́ wá ṣe ti ọ̀bà jẹ́ kọ́ wá nítọ̀ ìwọ nísìn adúpẹ́ fọlọ́ ọ̀n padà lé rárá o ti bàjẹ́ àwọn tó alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì hajj lọ́dún tí ń bọ̀ mílíọ̀nù ó sì pa tó wáyé pé ọba ìyàwó rẹ lò ní ájì fi bàjẹ́ ìyàwó tó wá da ti fi ń bára yín sùn nínú ájì ayé àyìn ẹ̀tún ní ra mọ́tẹ́ parí ájì tó ilé ìjẹ́bù ti sílẹ̀ àmọ́ pé sọlá àti ní ìsìn náfìlà ni ọbàjẹ́ àbí wọ́n lọ suyam náfìlà ni so ó ní san a'malakum ẹ má fọ ara yín bara yín sẹ́jẹ́ walakin bíi tomati sọ̀láàtì ọ̀ràn yẹn dúró kọ́ tí wọ́n wá wà nínú náfìlà tó sì yanjú rákà alákọ̀ọ́kọ́ gan so ajá torí wọn lọ́bi sallallahu alaihi wasallam náà ló sọ pé idha uqimatis salah fala salata illa al-maktuba tomati gbé sọ̀láàtì dúró kò sáyè láti sọ̀láàtì mi àfi etí ìmáàmù sí i. pẹ́lẹ̀ kan tí mọ̀ bára pàtí àsìkò tó lè fi tẹ́lẹ̀ náà pàtí àsìkò. àkọ́ ni pé tí lè máa ń ba kàfátì àsókè àánú kàfátì àtiwà so ṣùgbọ́n àwọn ọkà àtiwà lásòókè tó báyà ṣáájú kó tó ké tiẹ̀ ni àbẹ́ǹgbà tó bá ka kí ó tán kó tó rú torí tó bá dákẹ́ kí mímí rẹ̀ ó lè padà sípò. Si lẹ́yìn ìgbà tó ka kí ó tán àyè pínkẹ́ yìí ló tètè ka fati àti yín yẹn kì í dákẹ́ kankan tí wàá ti ka fati àtàn tí ń ka súra ẹ tètè ka fati àti yín. ẹ̀rọ náà lè má mú tó yẹ kó ọ̀pọ̀lọpọ̀ wọn lónìí pípé máa ṣe ń ka fati àti wọn kò dájú pé ó fi ní lọ́kàn balẹ̀ bó o wá ní kò tí ṣẹ̀ríà ojú ló fi wò wọn ojú pé wọn mọ fati àti wọn ní sọ láti sọ̀tẹ́ntẹ́nsì ń tó lẹ́yìn rẹ̀ ọba ti máa fàtì àkété òní sọ̀lá àtẹ̀yìn náà òní sọ̀lá torí bá nàbì sallallahu alaihi wasallam sọ pé la salata liman lam yaqra bi ummil kitab gbogbo ẹni tí ọba ti ké fàtì àkò ní sọ̀lá. ṣé wọ́n ṣe ń kálá táwọn bàbá wa nù táwọn afá wa kọ́ àdàkùn ẹ̀fọ́ sẹ́gbẹ́ kan. lẹ́yìn ìjà bó ṣe jẹ́ a sì dúpẹ́ fọlọ́ àwọn mọ́ṣáláṣí ti wà ní gbogbo òlu táwọn ọmọ tó نعم عليكم السلام ọjọ́ kúkọ̀ mọ́ fati anaki ń bọ̀ ń na abẹ́rẹ́ náà wọ́n lọ gbọ́ fati akadada àmọ́ àwọn súra yòókù mistake máa ń pọ̀ ń bẹ̀ ka fati àwọn ayọ̀ àwọn àṣìṣe náà nítorí pé alukurani náà gbogbo ẹ̀ sá ṣòro ní oṣù ajẹ́kú fátíà lásán lọ́ máa ké afẹ́fi ṣàpèjúwe pé kò súnmọ́ kọjẹ́ bẹ́ẹ̀ àmọ́ tó bá dájú bẹ́ẹ̀ sáàrà rẹ lómi tó dáa jù lọ a lè máa mánéjẹ tó bá mọ fátíà ké dáadáa tó yẹ pé mistake wà nù súra mi a máa mánéjẹ tá a fi rí ẹni tó máa ké jù lọ táwa ni kó wọn lọ sí mi náà náà ni ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe pé ẹ̀yin náà gbọ́ bẹ́ẹ̀ ṣe pé ọlọ́run èso ọlọ́run èdè àwọn tí èsè mùsùlùmí lọ ọlọ́run àbí òye wa àwọn mùsùlùmí àwọn sọ pé ọlọ́run eléyẹn ẹ apá akẹ́dáńpé ni apá yónú ta tí ó kéwì látàrí john kọ́lọ̀ ń foríjì olóòtú pàtíìrì rẹ̀ ti pẹ́ so wọ́n sì kọ àkíyèsí yẹn náà sínú àlàyé ìtumọ̀ alukurani tó de yorùbá eléyìí tó wà yẹn so ẹ̀rí kan bàbá bàbá yẹn ti kọ́ bẹ́ẹ̀ wípé nínú translation alukurani tẹ̀sí ẹ má máa pe Allah ní ọlọ́run ọlọ́hun ní kẹ́ ẹ máa pè é kó jẹ́dẹ̀ tàwa mùsùlùmí nítorí pé àwọn lẹ́yìn Paul àwọn ló máa ń sọ pé kí ni ọlọ́run tòun torí sọ ọ̀run lásán lọ́lọ́run ọba ní òun ló ní gbogbo nǹkan wọn wá ní kí ló dé tẹ̀sí máa sọ pọ́ lọ́hùn gan ó ní nítorí pé agbàgbọ́ pé ó ní ọ̀hún lórí wa ọ̀hún yẹn òun náà ní ká tó rectify translation Qur'an gbà yẹn wọ́n láwọn gba ọ̀rọ̀ yẹn wọlé. kọjá pé ọlọ́run làwọn mùsùlùmí àmọ̀sọ ànímọ̀ sọ pé ọlọ́run tó lẹ́sẹ̀ ọlọ́run yẹn náà yẹ sorúkọ Yesu yẹ sorúkọ rẹ̀ nítorí Allah ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ orúkọ rẹ̀ ó ọlọ́run yẹn yẹn ní kíkà bá sọ pé ọlọ́run gan ìtumọ̀ rẹ̀ láti ń ike gbogbo orúkọ ọlọ́run ló ní tù torí tẹ bá ló kọ ní tù máa ti di mọ̀ọ́tẹ́bìlà àwọn tó sì máa nu tọ̀wé tó nítorí rẹ̀ ìtumọ̀kọ rẹ̀ la fi ń pè eléyìí tí ọ̀kọ́ dínà ká máa pè rẹ̀ sọ pé àbí òye wa àmọ́ ẹnìkan sọ pé kí ló dé ń sọ lọ́hùn àṣìṣe ní àṣìṣe báwò ọ̀gbà kó abẹ́ ìgbọ́dọ̀ gbàgbé láti máa sọ pé allah allah yẹn ti wá rúkọ tí ò ní tuma ìtumọ̀ rẹ̀ ni alimabodu the haq ẹni àásìn lódodo òní ni allahu rabbul alamin naam alaikum kẹmà túmọ̀ allahu sí olúwa kò ṣe déédéé olúwa ni kí ni arab mo rò pé yé wa. ọ̀yàtọ̀ tó bá wọn orúkọ náà pọ̀ ìtumọ̀ kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa fún un wọ́n ní qala Allahu ta'ala ẹ sọ pé Allah sọ̀gà ọ sọ pé àbíkẹ́ sọ pé ọlọ́run ọba ọ sọ pé kéde polúwa sọ pé wọ́n sọ pé qala Rabb wọ́n rò pé yé wa ẹ̀hẹ́n tó wá ti wọ́n ti gbójú báyìí náà yẹn náà.

kọ́mọ́jẹ́ pé ńgbà tá a gbọ́ kéwu rẹ̀ nìkan ló ké ìgbà tá a gbọ́ kò ké nǹkan kan bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí o bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ rí nílẹ̀ aláwọ̀ dúdú yìí jàǹbá ni tó bá ti dìde látẹlẹ kẹta tipátipá lẹ́sìn ní fati àké tó wọn ti dìde láti rúkú tó ti máa mórí lọlẹ̀ kẹtó parí fati àtìyìn. ó lè gbé bí bàbá bàbá ṣe ti lé àwọn lẹ́nu nílé tó táwọn lọ bàbá wo ló fi tí ọ̀dà lé lẹ́nu ó lòun ké sórí ẹ̀mí ni wọ́n á sọ pé à nígbà máa wá kí ọ sórí ẹ̀mí kí ló dé tọ̀ dáhùn ọ̀wé nkankan àgbà wọn náà ké nkankan bàbá tí àtolóke irọ́ lásán ni eléyìí jẹ́ bó ṣe jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ké fáta o nígbà tẹ́ ń gbóhùn sókè o bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa ké tẹ́ máa ń ṣe jẹ́jẹ́ alihamudulilayi rọbìlàrẹni ẹ máa tiẹ̀ nìkan ní gbọ́ àmọ́ tọ́lọ̀ ń bá ní pé kí wọ́n láòdì fọ́lùmù ni báwọn èèyàn bá ti gbọ́ ni. kìí ṣe pé wàá ké pẹ̀lú tẹ̀síwìd nígbà tẹ̀ ń gbóhùn sókè mùnáfìkì nígbà tí wọ́n fẹ́ kà sí jẹ́jẹ́ báwọn fẹ́ alihamudulilayi rọbìlàrẹni rọbìlàrẹni rọbìlàrẹni wọn ni kọ́mí dín ní ọ̀gá ìwọ náà lọ kà pẹ̀lú tẹ̀síwìd lẹ́ẹ̀kan tó <laughs> ọwọ́ adé bi jẹ́jẹ́ ọwọ́ ni ẹ kúkú gbọ́ mi ó fi àwọn ní ọmọ àti rẹ nù ó túmọ̀ sí pé àbá àfẹ́ kí ó jẹ́jẹ́ àbá àfẹ́ kí ó sókè yà ó mú nàásà àkọ́rọ́ òhún lè kìtà abilà ẹni tó má àlùkò ránì kéjì ní ó lè má mu náà. ẹni tí ò ṣe kí ni àkọ́kọ́ tí ìmáàmù tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sọ̀láàtì Jumu'ah tẹ́lẹ̀ pípa náà ló dé tó bá ti bá sọ̀láàtì wọn náà ti bá sọ̀láàtì Jumu'ah eléyà náà ló fi hàn yí pé ọ̀rọ̀ tápá kan náà ọ̀rọ̀ máa sọ fífi kótóbà kínní kejì lọ́jọ́ júmọ̀ wọ́n dúró nípò rákà méjì ni tábà fi sọ̀láàtì rákà méjì tá a fi kún kótóbà tó dúró ń dúró rákà méjì ajẹ́ pé bíi sọ̀láàtì rákà mẹ́rin là ń ṣe júmọ̀ ọ́ dàbí kẹsùn ọ̀rọ̀ yẹn ò ṣe déédé torí ẹ̀ ló ti jẹ́ pé téèyàn bá dé jẹ́ pé rákà kan gan lọ bá nínú sọ̀láàtì júmọ̀ ẹyọ kan ṣoṣo ló ṣèkùn tó àmọ́ ó ti ó pàdánù nǹkan púpọ̀ ó kọ rí ọ̀wọ́ wé màláìkà ó gbọ́ kankan nínú kótóbà òsò láti náà gan tọ́ sọ̀njọ́ jẹ́ kó o ṣe dáadáa inú yìí ń jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ kí ni ìbéèrè ẹlẹ́kejì. ẹ̀ka náà wá so kìí ṣe dandan kó jẹ́ pé gbogbo jọjúmọ́ àlọ́ máa rí ìkànnà kò sí ìkànnà tó wù ó gé ààrẹ lọ́wọ́ ni tí ìkànnà rẹ bá ti wù wá gé tí ò bá wù wá fira rẹ lọ́rùn balẹ̀ má fira ẹ lé. bẹ́ẹ̀ ni ẹjọ́ da àdùnnú kọ́kọ́ kọ́kọ́ lọlẹ̀ kórun kan tẹ̀lé àmọ́ tí wàá kó mọ́rún kún lọlẹ̀ tọ́wọ́ tẹ̀lé náà kò burú. وعليكم السلام rárá ẹ má jẹ ọgọ ọlọ́ni ìdá uqimatu s-salah fala ta'tuha tas'awun fa'alaykum bis-sakinati wal-waqar ma adraktum fasallu wa ma fatakum. fa atimmu tọ́ba ti lè ṣèkọ́mà ẹ gbọ́dọ̀ sáré wá tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé tàpọ́nlé ní kẹ́ máa rìn bọ̀ níta ẹ bá bá lẹ́yìn lè má mú ẹ̀ṣẹ́ ilé ètò ti bọ́ ọmọ yín lọ tí lè má ba ti sálámà ẹ pé kí á nídìí láti jọ tòtẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tí wọ́n bá fẹ́ bá sọ láti láti pilẹ̀ wọn náà ti tètè dé àbí ẹ̀kọ́ wáyé jọ̀gì àbí òye wa sọ̀rọ̀ àti ẹ̀sẹ̀ pé ọ̀yọ́ marathon là ń ṣe kí lọ fẹ́ jọ́ọ̀gì you don't need to jog àmọ́ nǹkan ti tí ọ́ nítorí láti òfin ọlọ́ anybody tó bá wá sí mọ́ṣáláṣí tó wá dé ó sì baraka alákọ̀ọ́kọ́ wàlákin lẹ́yìn tí ìmáàmù ti ké fati àtọ̀ nǹkan pọ̀ ti bọ́ ọmọ ọlọ́ kíkà sí kíkà máa dúpẹ́ kó tó dìde kù àbúrò rẹ̀ rà lọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn wọn nu mọ́fà ó ní man fatathu al-fatiha faqad fatahu khayrun kathir ẹnikẹ́ni tí fati alimami bá ti lè bọ́ ọmọ lọ́wọ́ oore ńlá ti bọ́ ọmọ lọ́wọ́ torí ẹ síbẹ̀ mọ́tẹ́ bá fẹ́ wo bọ́ọ̀lù ṣé wọn fẹ́ Chelsea and Liverpool sá wọ́n lọ dókòtì àpàtì àbí wọ́n dókòtì. Real Ambassa wọ́n lọ jókòó tí àpàtì àbí wọ́n jókòó tì wọ́n ní fèrè àkọ́kọ́ àwọn fẹ́ kó sojú àwọn síbi tí Allahu Akbar àkọ́kọ́ tó ń fẹ́ kọ́ sẹ́yìn rẹ̀ ẹ wo sí ọ̀run làwa ń ní kẹsìn fún kankan ọba mú un mú un ní tí wọ́n bá ọjọ́ ṣe ìgbà tó ń kú tó ń kẹsì fún àbí ọkà kú. Hmm? ṣé òun kà kún òkú kà kún àbí ọkà kún. ẹ̀sà ogun á lọ fẹ́ máa ṣàdúrà kù èèyàn kú kọ́ kẹsì fún wọ́n á ní onúure ni wọ́n fẹ́ máa ṣàdúrà fẹ́ tó kú tí ọ̀kẹsì fún kí á wúlò fún because sí ìyànjú ẹni tó ṣẹ́kù lẹ́yìn òkú eléyìí tọ́tọ́ kéèyàn ṣe fókù tí ó fi wúlò fókù òkú yẹn ti ṣe foundation kalẹ̀ wọ́n jọ kókó mùsùlùmí gidi tó fi jẹ́ pé tí mùsùlùmí lẹ́yìn rẹ̀ bá ṣàdúrà yọ lọ́ba àmọ́ ẹ ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́n ẹ ló fi mẹ́sì ẹni tí ó ṣe àṣùbà tí ó sọ pé ó tún dọ̀la àdúrà kí n lè fẹ́ ṣe fọ́ dànù kò lè wúlò fún láéláé ọjọ́ bó ti ṣe jẹ́ gbà àrí kẹsàn. kọ́sùrù kọ́ sọ̀yàrá ni àwọn ìbéèrè ń ti wá pọ̀ lẹ́nu yín báyìí ẹnìkan wá sí skul yóò lọ ṣe kọ́sùrù ó sì fẹ́ ṣe kọ́ọ̀sì ọdún mẹ́rin ọdún márùn-ún àwọn kan tún lọ ìlú àwọn bá program kan lọ wọ́n máa tẹ́kì àwọn ní three months táwọn lè máa kọ́sùrù kọ́sùrù pọ̀ sọ ìyá ara ni wọ́n máa pé sọ láti ẹ̀ immediately tó bá tẹ́lẹ̀ gbàgbé ẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ ẹ mọ̀ ẹ mọ̀ àwọn contradictory understanding of Islam sẹ́ǹdé nísìnyí you claim to be a traveller nígbà tẹ́ wà nínú kámpù ẹbẹ kọ ni ẹni tí kọsù nínú kámpù ó tún ti jọ dímà ẹni tó ṣe júmà mùsàfìrù náà ní ibà ẹni tó ń ṣe júmà ọ̀kan nínú yín náà tún ní lè máa mú ṣé mùsàfìrù tún máa ń ṣe lè láwọn láì di gbogbo fíkì òun ò sí fíkì òun ò sí odó abẹ́rẹ́ rí nǹkan mẹ́ta wọ́n ti páàsì fatuwa ẹ gbọ́rọ̀ sọlọ́dọ̀ ọmọ páàsì fatuwa ọmọ kankan wọ́n tọ́jú pé nítorí ọlọ́kọ́ ni science nítorí ọkọ́ ni mechanical engineering nítorí ọkọ́ ni pure science àbí ọkọ́ ni ẹlòmíì fine art. wọ́n páàsì fatuwa bàbá greek àkẹsìn kún a máa fojú díẹ̀ sìn bàjẹ́ tòun tẹ́ ẹ bá ti máa ń parẹ́ yín náà ẹ sọ wọn pé àwọn náà ní bá ń dá sá greek kí mulching we don't know it and we have nothing to do with it So ẹ̀yin náà ẹ má mọ ẹnu yín lọ bẹ́ sí ní kẹ́kọ̀ọ́ máa ti wá rọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ká àbùkù torí ẹ̀yin ọ̀mọ́ ń pẹ̀ ẹ̀yin ó béèrè lọ́dọ̀ ẹ̀dọ́ mà ní. tó a jẹ́ pé à ń kàn sẹ́sìn lọ́nà tí ọ̀dà wa da gbogbo káàmpù rẹ̀ àwọn ọmọ kan gbé àgbẹ̀ bọ̀ pé ah, we are not traveller anymore ọmọ pàápàá ń bì tó àwọn fún àwọn sọ pé ní owó ti pàṣẹ kí ni wọ́n pàṣẹ Ntọ́ mọ̀ ń pa rẹ̀ kí ló ń pa jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin náà ń bọ̀ wá sùkúù ọmọ kó kéré jù ó sì fẹ́ mítà kan kó tó lọlé ọmọ ní mùsàáfírù yọ máa láìsí sọ yàrá yọ máa dànù àwọn ẹlòmíràn tún máa pe àkíyèsí rẹ̀ yóò tún kágídí wọ́n sọ pé i will continue like that because amiru wa sálàmìrù náà òun fẹsẹ̀ rẹ ṣeré ọ̀n tara rẹ dànù fún adéńjọ gbẹndà kìámà tọ́wọ́n pé nonsense ló ń ṣe will you go back láti lọ ṣàtúnṣe ilé ìjẹ́bù ti ṣe jẹ́ àlékún kẹ. ẹyọkan ẹyọkan ò ti ń béèrè látẹ̀. ẹni tó bá dé ìfẹ́ tí wọ́n wà láyé ẹ ṣé wọ́n ṣe Islam kù because ibi tí ìbéèrè wà nánu Islam ń kẹ́ ṣàdúrà fókù àmọ́ tó bá jẹ́ ni tá a dùn àbí àti ẹ gẹ́gẹ́ bíi mùsùlùmí kò lè tọ́ sí anybody tó kú kò bá jẹ́ bàbá ẹ kò bá jẹ́ ìyá ẹ àfikún náà kú lórí ìfà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wọ̀gán dáràn torófin ọlọ́wọ̀n gbà ikú àtànẹ́bì gan fúnra ara rẹ̀ abẹ́nìkan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ kó máa tàbí àfẹ́ni tó ti hàn pọ́ máa ná ni dalọ máa ná tó bá ti kú lórí ní tẹ̀sẹ̀ Islam Islam àbọ̀ kúfúrú àbọ̀ kúfúrú náà ní pọ́nbélé ẹsìn mọ pọpọlọpọ àwọn bàbá màmá yẹn agídí ni kódà tó máa ní sọ fún wọn gan wọn sọ báwo ṣe ṣe tiwa nu ẹyìn islam wọn láwọn ṣe tà ní sóògùn wọn fẹẹ para nu wọn ti tún wọn ti tún wọn ti wá kú báyìí sí ọ̀yọ́ ọgbà wọn lẹ̀ so ẹ rí i pé lẹ́yìn náà ẹ̀yin nǹkan púpọ̀ lẹ́yìn mà sẹ́yìn bá pẹ́ kí wọ́n dá yín lóhùn ní dáhùn tí ó ṣe yín láǹfààní ẹ̀yin ò ní gbé nǹkan pamọ́ ò ní máa parọ́ láró bàbá mi kò ṣe kú nìyí ìyá mi tó ṣe kú ni sọ́nà àbáyọ bá wà ó sọ fún àmọ́ wọn sọ pé àwọn náà generally a lè sọ pé àbíòye àwọn náà mùsùlùmí náà láti à pé mùsùlùmí náà láti pé wọ́n kú tó eléyìí àmọ́ àmọ́ tó bá tẹ ọ lójú mùsùlùmí bá kú yẹn máa ń ṣàdúrà fún mùsùlùmí náà kí ni wọ́n sọ fún wa ń pa wọn àbá wọn abá tàn. Fàálẹ́ kìsọ́nù. kí ni wọ́n fẹ́ máa ṣe sọ láti láyé tó ga sí ṣé wọ́n ń ṣe ni sọ ẹ gbàgbé naam. Wa salaam. òbí èèyàn tó sì kú mùsùlùmí ni. kéèyàn ò pé má ṣé mùsùlùmí lọ náà tẹ́lẹ̀ ó ti di káfíìrì ọ̀nà ti sílẹ̀ wọ́n á ṣe bí ìgbà tó rí rí ni. nìkẹ́ni kí ni sọ tí ó dùn lẹ́nu ọ̀dà kún pé Yorùbá lẹ́bù là sọ ní àbí Islam lẹ́bù àkọ́kọ́ ni pé tí èèyàn bá ti jẹ́ káfìrí láti pìlẹ̀ tí wọ́n sì jẹ́ mùsùlùmí láti pìlẹ̀ ẹ wọ́n jọjọ́ máa yá kaná bàbá kaná lápèjù àmọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé eléyìí káfìrí kò fi dọ́kàn jẹ́ mùsùlùmí rí wọ́n máa sọ ìjọ́mọ̀ ẹ̀yá fún nínú ìbáṣepọ̀ rẹ pẹ̀lú rẹ̀ àmọ́ ọgbọdọ fẹ́ dénú tá ń lọ ọmọ ìyá àyà ọ̀gbọ́dọ̀ fẹ́ dénú rárá rárá nítorí o ti jẹ́ mùsùlùmí o torí ta lọ́mọ ìyá rẹ lódodo àwọn jẹ́ ǹjọ́ ń ti la. tọ tó bá gbé pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ó ti wá di kèfèrí wọ́n pé mùsùlùmí ni ó di kèfèrí lẹ́wà wà ní. tó òun wá fẹ́ máa ṣe. àwọn nǹkan ní ìṣètò tako islam ní ìṣètò ti di kèfèrí yìí rárá ni ẹ mo ti pé ẹjọ́ mọ̀ ẹ́ ọmọ ẹ̀yà kí ni eléyìí murtad ó ti fi islam sílẹ̀ kèfèrí burúkú so eré eléyìí ìyànjú kan tó kù tẹ́ tó máa gbà pẹ̀lú ẹni pé kó padà sí di islam ìyànjú kan tó kù tẹ́ máa gbà pẹ̀lú ẹni pé kó padà sí di Islam. ọjọ́ rọ́ṣílẹ̀. Aleykum salaam ní ìlàjọ adábíyà bí wọ́n lọ sí yàrá ìyá àríjà wọ́n ẹ ṣàlàyé wọ́n gbé sí ok ńgbà tí wọ́n tún sọ̀kalẹ̀ wọ́n tún gbé ẹsẹ̀ rẹ̀ ló fi rìn ẹsẹ̀ rẹ̀ ló fi rìn wọnú lé ìgbà tí wọ́n wọnú létí orí kó dilé babaláwo kí ló ń wá sí sẹ́mi kọ́ ọ́ fọ́ sẹ́mi kí ló ń ṣe ńgbà tó débẹ̀ ó jókòó àbí ọ̀jáde wọn ò fọ́ sẹ́mi ó fi inú fẹ́ dọ̀lọ́ ni sọ́dọ̀ ní Ibn Abbas radiyallahu anhu ó ní à ń fọ́ sẹ́mi kankan orí ọ̀rọ̀ ló pin sí kò sínú rẹ̀ wọ́n gbé ọ kan èsì kí wọ́n di ọ̀ sínú àpò ráìsì <laughs> so gbogbo ọwọ́ rẹ free ẹsẹ̀ rẹ free ọpọlọ rẹ náà tún free but only that wọn ò sọ bí táwọn ń di ọ lọ ẹ tún á débẹ̀ ó tún fẹsẹ̀ rẹ rìn wọlé ìyẹn máa wọlé babaláwo kọ́ mọ́tì ráwọn àmì ó ti máa ráwọn àmì láàb ó ti máa pé à ah, ilé ìgbà yìí kọ́ má jẹ pé ilé àwọn ọ̀daràn dáwìn là ń wọ̀ lọ yìí ó tún wọlé dáadáa ó tún wọ̀ ó ń wọ̀ tó ń wọ́ sí ẹtún wá jókòó wá ju baba lóòótá tó tún wá níyọ àfọ fọọsì kọ àmì ìwọ lọ mọmọ lọ lọ bẹ tó gbogbo aburú tí wọn ní yóò ti ẹni tó bá lọ sọ́dọ̀ wọn wọn náà ti dì sáàbù náà àríkìsọ. kọ́kọ́ lọ sí bo sí bo báwo èyí ń sàlùjẹ́ náà bò yóò fi hàn ní mo ti di mùsùlùmí kò ní ìdí kó fi bò fi bò báwò dáadáa ilé wọn náà ní tẹ́lẹ̀ wọn àwọn pàdé mo ti di mùsùlùmí alhamdulilayi ẹgbẹ́ bó ti òpin rẹ̀ kọ́ láwọn ọ̀sán sùkúù rẹ̀ mi tòtí gbogbo ọmọ sùkúù tó jẹ́ mùsùlùmí bá dá tọrọ kọ́ bọ̀ àárí san àbá ní ìrì san jáde wọ́n lè kó láyé. wọn lè mú kó nsò wọn lè mú kó ẹ bá wọn da alábàáni àwọn ọ̀fẹ́ sanwó sùkúl ẹ̀ mọ́ wọn ní kọ́ padà wálé tó wọn kọ́ntínú sùkúl ẹ̀ wọn ò nídìí owó lọ́dọ̀ wọn mọ́ kí ni bẹ́ẹ̀ mọ́ tẹ́lẹ̀ ìjọba ẹ̀mọ́ ẹ̀ ń sọ pé ń ṣẹlẹ̀ opposite rẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀mọ́ ẹ̀yọ ọmọ náà lọ gba Islam school bíi báyìí gàgán tó sì tún kọ́ntínú tó ti gbogbo wàhálà òpin rẹ̀ wọn láwọn ọ̀sán owó sùkúl rẹ̀ mọ́ ọlọ́run sì sọ so èyí tó lọ ọlọ omi wà tí wọn tó ń rí mú lódodo ọlọ bọtà àwọn táwọn náà sọfáàbù rẹ pọ ọgbà islam ó tún continue school because àwọn èèyàn ràn lọ́wọ́ ràn lọ́wọ́ ràn kọ̀mọ̀lá àwọn bàbá yẹn kì í sọ ma àwọn mọ̀kì kò sí wàhálà kò sí wàhálà so ebi ẹni kọ́ mọ́ padà wá lè tiwọn mọ́ ni wọn rántí kó gbogbo ẹni tiẹ̀ náà kó ń bẹ̀ so lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n bọ́ sánú rẹ̀ ọjọ́ bọ́ sánú.

wọ́n sọ pé tó bá ti lè fárùn gbà rẹ̀ ọ̀jẹ̀ gbà. síra àfikún màlìkíyà màlìkíyà ti ń bẹ́ẹ̀ tòsí yìí nínú ìzíyà títọ́ ọba fá irun gbà rẹ̀ wàá jẹ gbà fún abọ́rọ̀ lọ́ba. ṣe mú Islam sọ pé ká máa dínkù Islam ní ká máa dínkù ẹ dínkù bí ìgbà tó ti fẹ́ tán àmẹ́ni gbé tán. Naam irun tó wù lẹ́sẹ̀ àtàpá wa ànífà o ànífà nítorí pé lẹ́yìn tọ́ka sí pé ọkùnrin lélẹ́yìí àbí òye wa tapá àtẹsẹ̀ wa àmì pọ́kùnrin lélẹ́yìí ẹ̀rí kó rí à kí irun báwọn tó máa hù kúkú lápá àtẹsẹ̀ obìnrin ó rí àgà wọ́n á sọ pé tó bá hù lápá àtẹsẹ̀ obìnrin náà ń kọ́ wọ́n ní tó dáa jù kọ́ mọ́kọ̀ọ́kan nítorí pé tí ẹ̀ bá ti ń fa irú àwọn yóò tún máa pọ̀ sí i náà àlékún. ara arùngbà ẹ̀ ṣe mọ̀ pé yorùbá ni irùngbà èdè lábá ni lẹ́hìá níta ń pè ní irun yẹn ó náà ní gbogbo irun tí máa ń hù lójú kìí ṣe irun àgbà torí kìí ṣe yorùbá lànà bìsọ̀ gbogbo irun tí máa ń hù lójú àmọ́ kò gbọ́dọ̀ dí ojú wa tó bá ti ń wù lẹ́ẹ̀kẹ́ ti ń lọ dí imú à ó ti ń lọ síbi tí ọ̀yẹ́ nù á kú padà abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ ẹlòmíì tiẹ̀ lè irun lè wù níbi agbárí rẹ̀ báyìí kì í ṣe irun gbanu gbogbo èyí tó wù lójú wa báyìí má gbogbo òde tí tó fi lọ sálẹ̀ débi bọ́dà àgbọn àtọrùn tẹ̀bi tó pin sínú tí wọ́n ti wọ́n wù lọ́rùn kì í ṣe irun ọrùn wọn kù tẹ́lẹ̀ lẹ́mú kò àmọ́ wọn gégégégé wọn kù sonso báyìí wọn náà sọkọ náà ti ṣe súnà súnà o àjẹbù síta ẹlòmíín sọ pé àlùfí lẹ́bi kọ́ sọ àfẹ́ tẹ̀ra wa ló gbó ó gbó báwo èyí é gbó kéèyàn tún sẹ́kù lọ́mọdé ẹni tó bá ti gbó ti gbó náà bàbá àfarùngbọ̀n jù lọ ẹni tó ti gbó ti gbó náà ní abẹ́ rí bẹ́ẹ̀ ẹni tí tó bá ti gbó yìí náà tó ń farun gbà gbogbo ẹsẹ̀ rẹ̀ kàn sí bọ̀m̀bọ̀m̀bọ̀m̀ bàbá yóò fi hàn pé bàbá yìí ti lọ wọn kàn ń tan ara rẹ̀ jẹ ni ọjọ́ ìbò ti jẹ àlẹ́ ìfẹsẹ̀. tí wọ́n bá ti ṣàlàyé ó ti parí ọlọ́run sọ pé kò mọ ẹnìkan lágbára àlàyé ni tiẹ̀ wọ́n sí ẹ̀ bá mọ tiyín tẹ́ bá ń tayọ ẹnu àlàyé ẹ bẹ̀sìn Islam yẹ o tí wọn ní kò ṣàlàyé yéésì tí wọn ní kò fọ́ọ̀sì ẹ̀bọ̀jì nǹkan tó ń ṣe yìí bá ọ̀dà o so lasta alaihim bí mo sọ ìtò ọlọ́run àfún ọ lágbára kọ́ ọmọ fi tipátipá mú àwọn yẹn ànábì gan pátá apá àkóró tù tí wọn ní ká ṣàlàyé orin tó ń gbọ́ ikọ̀ bá mú ọ̀dà àkọ́tọ̀ wọ́n bẹ́ẹ̀ kéésì kété ọba dúró tó mo bá padà dé <laughs> gbogbo ilé jẹ gbàtí sọ pé lẹ́yìn òsínú tiẹ̀ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك